أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الداعي إلى بابه الموفق من شاء لصوابه أنعم بإنزال كتابه يشتمل على محكم ومتشابه فأما الذين في قلوبهم زيغ فيتبعون متشابه وأما الرافقون في العلم فيقولون آمنا به أحمده على الهدى وتيسير أسبابه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة أرجو بها النجاة من عقابه وأشهد أن محمدا عبده ورسوله أكمل الناس عملا في ذهابه وإيابه صلى الله عليه وعلى أصحابه الذين أعز الله بهم الدين واستقامت الدنيا به وعلى آله ومن كان أولى به وسلم تسليما وبعد والسلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ lọ́dọ̀ ọlọ́wọ́ ọba ọba tí ó sọ ẹ̀mí wa di òwúrọ̀ yìí ìtẹ̀síwájú nínú tafsirul Qur'anul Karim èyí tá ṣe nínú súrọ́tú al-Mujadala ó bẹ̀rẹ̀ lónìí àyà ẹlẹ́ẹ̀kọ̀kànlá قال اني يا ايها الذين امنوا اذا قيل لكم تفقهوا في المجالس فافقهوا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا وإذا قيل لكم تفسحوا في مجالس فافسحوا يفسح الله لكم وإذا قيل انشزوا فانشزوا يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات والله ما تعملون خبير يا أيها الذين آمنوا إذا ناديتم الرسول فقدموا بين يدي نجواكم صدقة ذلك خير لكم وأطهر فإن لم تجدوا فإن الله غفور رحيم أأشفقتم أن تقدموا بين يدي نجواكم صدقات فإذ لم تفعلوا وتاب الله عليكم فأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الله ورسوله والله خبير بما تعملون gẹ́gẹ́ bí a ti bẹ̀rẹ̀ lánàá wípé àwọn àyà yìí wọ́n fẹ́ kọ́ wa lẹ́kọ̀ọ́ báwo ni a ṣe ń jókòó níbi ìpèjọ nínú ẹ̀sìn Islam lọ́pọ̀ ọgbà àwọn olùpẹ́ nígbà míì ìjókòó tí a pèsè ó lè má tó fún gbogbo èèyàn àwọn kan wà ní dúró àwọn kan wà ní jókòó Islam fẹ́ kí ó ń kálukú kó rí ààyè tí ó jókòó torí pé kò lè jẹ́ àlàáfíà rẹ̀ àti ìsinmi fún un ọlọ́ni yá ayọ̀ lẹ́bí ìlà àmàlù a pé ẹ̀yin olùgbàgbọ́ òdodo tẹ́ jẹ́ mùsùlùmí ìdá sí ìlànàkùn ṣàfàṣà òǹfil mẹ́jẹ́rin tẹ́ ẹ bá wà nínú ìpéjọ tó ń kálukú jókòó tí wọ́n ní tẹ́ ẹ fún orí tẹ́lómi omi jókòó fọ́sáhùn ẹ̀sùn fún un yẹ́fùtàhìláhù lẹ́kùn tẹ́ bá ilé ṣe ọlọ́run ọba yóò fún ẹ̀yìn náà ní ààyè èyí ni pé ọlọ́run ọba yóò fi àyè gbà yín wá ìdá fílẹ̀ ṣubú fanṣubú tó bá ní kẹ́ dìde torí kẹ́nìkan bóyá ó ní ọlájì lọ àbí ó ní ìmọ̀jú lọ àbí ó ti ẹ̀dì lọ lọ́jọ́ orí fanṣubú ẹ̀dìdé fún يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات ọlọ́run ọba yóò ṣe àgbéga fún gbogbo ẹ̀yin onígbàgbọ́ òdodo nínú yín àti àwọn onímọ̀ ọlọ́run yóò fún wọn ní ìgbéga wallahu bima ta'maluna khabir ọlọ́run ọba ọba onímọ̀ ni ọba oní àmàtà ni ọmọ gbogbo nǹkan tẹ́ ń ṣe ìṣèlú kẹ́ yóò fún yín ní rẹ̀ gbẹ̀ndẹ̀ àrùkẹ́yàmọ̀ bákan náà pé àwọn ní àwọn ní yá ayúwà nàbí na sọ́dàkùnmọ́ha wà rọ̀súlà wà á nílò ìṣẹ́rẹ̀ a pé ẹ̀yin olùgbàgbọ́ òdodo tẹ́ bá ọlọ́run ọba àti òjíṣẹ́ rẹ̀ gbọ́ tẹ́yìn tí ń ṣiṣẹ́ pẹ̀lú ṣẹ̀ríà rẹ̀ إذا طلب منكم أن يوسع بعضكم لبعض المجالس فاصفروا فأوسعوا tí wọ́n bá wá látọ̀dọ̀ yín pé ẹ̀sùn fúnra yín káwọn kan lè ráyè àti jókòó pa òkà òun ẹ̀sùn ẹ̀fún wọn láàyè ìwọ́pẹ̀ ọlọ́wọ̀ àlékún ti dúnìá ọ̀nà àkùrọ̀ ọlọ́wọ̀ bá yóò fàyè ìgbà yín lé ayé àtijọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmọ̀ وإذا طلب منكم أيها المؤمنون أن تقوموا من مجالسكم tó bá wá lọ́dọ̀ yín pé ẹ̀yin mùmínì apákan yóò dìde níbi ẹ ti jókòó لأمر من الأمور التي يكون فيها خير لكم torí àdámà ní kàtíkèjì lè tí ó jẹ orí fún yí ẹ́dìdé yẹ́rfà ìláhù mẹ́kànà tí mùsùlùmí na mùsùlùmí na mìíràn ọlọ́wọ́ba yóò ṣe àgbéga fún olùgbàgbọ́ òdodo nù yí wọ̀nyẹ́rfà mẹ́kànà tí ahìlẹ̀ ìlú dàrọ̀dáà ọlọ́run ti wá ṣe ìgbéga fún àwọn onímọ̀ kàtí rọ̀ ní ìgbéga tó pọ̀ sísà wá bí wà mọ̀rọ̀ àti níbi ẹ̀san àti ipò wàrìbọ̀wàn àti ìyọlọ́sí látọ̀dọ̀ ọlọ́run ọba wàláwù tààdà ọ̀bírùn bí àmàlìkùn ọlọ́run ọba ọmọ nǹkan ìṣe níṣẹ́ láyà fa àlẹ́ ìṣe ìwé kò sí nǹkan kan tó pamọ́ fún un وهو مجاديكم عليها يوسف سيلة تاري وفي الآية من آية تنويع بمكانة العلماء أفهم به فوق إقوى لمما وفضلهم أطلتوني ورفع درجاتهم أتتي ألون في بداخلها. So آية إليه باتي ألون وبا tí ó pọ̀ fáwọn olùgbàgbọ́ òdodo kó jìnà sí àwọn sábàbí tó lè máa fa kọ́nù kọ́ọ àti ìkùnsínú àti ọ̀tá ṣíṣe láàrin ara wọn ó ní pé wọ́n má máa péjọ láti sọ̀rọ̀ tí ẹlòmíì ò sì ń lẹ̀ lọ́ba fẹ́ sọ̀rọ̀ kí wọ́n sọ̀rọ̀ ní gbangba tí wọ́n bá sọ ní pòǹkẹ́lẹ́ ó jẹ́ kọ́ pé àwọn ẹ̀nìkan náà wà ń bẹ̀ bákan náà ọlọ́run wa ń fún wa ní ó ń pa wọ́n látẹ ìdí àti sábàbí tí ó fa ìṣekọ̀ àti ìfẹ́ àti ìyọ́nú sára ẹni láàrin mòmìnì sí mòmìnì ó ní àwọn nǹkan báyìí àkọ́kọ́ ọlọ́run ní gbogbo ẹnikẹ́ni tí ó bá sún tẹ́lòmíì ní ààyè ìjókòó nígbà tí ó ń tọ̀ ń dé irú òpéjọ eléyìí yóò dùnmọ́ nínú yóò jẹ́ kí inú rẹ̀ kó gùn sí ẹni tó fún ní ìjókòó ẹlẹ́ẹ̀kejì tó bá tiẹ̀ wá jẹ́ pé wọ́n lè fẹ́ dìde ni fẹ́ dìde torí ó ń tọ̀ òun náà inú rẹ̀ ó dùn yóò dùn sí ẹni tó fún láyè tó pọ̀n lé níjọ́ míì òun náà ti àkọlé rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta tẹ́ bá mọ̀ pé ọlọ́run ọba yóò fi àgbéga fún yín fún dídìde tẹ́ dìde tẹ́ bá mọ̀ pé ọlọ́run ọba yóò fi àgbéga fún yín ní sísún tẹ́ sún ẹ sì lè ṣe níṣẹ́ ìrẹ́pọ̀ àti ìfẹ́ yóò fi lè jókòó káàrin yín bákan náà ọlọ́run ṣe àwọn tí wọ́n ń ṣe ó ṣe nínú àwọn tí wọ́n ń pa òfin ọlọ́run ọba mọ́ àwọn tó páyà ọlọ́run ọba àwọn tó yẹ pé lóòótọ́ tí wọ́n bá kú kò ní sí ìbànújẹ́ fún wọn bẹ́ẹ̀ sì ni ìbẹ̀rù ò ní sí fún wọn. so ìtumọ̀ ni pé ya man amantu billahi iman a ẹ̀yin tẹ́ gbàgbọ́ ní òdodo ní ti pàápàá gbàgbọ́ ìdàkílà lakum tawassa'u fi majalisikum لتسع أكبر قدرا من إخوانكم وبني رسول níbi ẹ̀sì jókòó káyè ò lè gba àwọn ọ̀kọ̀ ènìyàn káwọn náà lè ráyè jókòó fàfúsáhùn ẹ̀sùn ẹmú àṣẹ ọlọ́run ọba ṣẹ ẹ̀dáhùn tó wíwá tí wọ́n wá fún ní pẹ́ẹ́tẹ̀ ẹ̀sùn yẹn لأن فعلكم هذا يؤدي إلى أن يفتح الله تعالى لكم في رحمته torípé ẹgbà ilé síbẹ̀ yóò jẹ́ kí ọlọ́run ọba ó gbá okó fààyè gbẹ̀yìn nínú ìkẹ́ rẹ̀ wàfí ìmọ̀nàzílì kùnkìlzẹ́nà àti ibùgbé ibùgbé yín nínú ọgbà àjẹ́nà kẹ́yìn náà lè ní ààyè tó fẹ̀ àti ìgbéga wàfí kúlù ṣe ìtòkè gbóná òun bákan náà ni ọlọ́wọ́n ọba yóò ṣe ààyè fún yín àti ìgbaniláàyè ní gbogbo nǹkan tẹ́ bá ń fẹ́. ń tí àgbàlẹ́kọ̀ọ́ pẹ̀lú majalis níbí ó ní ìjókòó ṣá jókòó ìjókòó oore ìjókòó tó ṣe déédé pẹ̀lú ìjókòó ọlọ́run àti tànẹ́bí rẹ̀ gẹ́gẹ́ bí ìjókòó zikr ìrántí ọlọ́run tí irú àyè tá a wà yìí gẹ́gẹ́ bí ìjókòó ìrún kíkí ń kẹ sófẹ́yàn kó lọ wọnú sáwó gẹ́gẹ́ bí ìjókòó ilé kéwúdà máa ń kéwúdà wá ta lọ wá mà gbogbo ìjókòó pátá lọ́ bá ní kẹ ẹ̀sùn ẹ̀sùn lọ́ bá sì ní ẹ̀dìdẹ torí mọ́síláhà kẹsí méjì ẹ̀dìdẹ ẹ̀bá ilé ṣe ọlọ́run ọba yóò ṣe ìgbéga fún yín. bákan náà lánàá náà fi ẹnu pa pé sábàbù nùzúlù àyà yìí gẹ́gẹ́ bí àwọn akọ́ onítẹ̀síìn ni ẹ ti sọ rìwáyà ibnu àbí hatim àti mọ̀kọ́tìm ibnu hayya ibnu hibban ó ní كان صلى الله عليه وسلم يوم الجمعة في الصفة وفي المكان الحج النبي صلى الله عليه وسلم ó wà ní sọ́fà aṣọ àlàyé ibo ní ibo ni wọ́n pè ní sọ́fà ibi tí àwọn tí wọ́n ṣe ń jíra wá láti ọ̀dọ̀ wá sí láti ìlú wọn wá sọ́dọ̀ àlejò sallallahu alaihi wasallam láti wá kọ́mà wọ́n sì ní ààyè náà kò gba ààyè kò fẹ̀ tó ibi táwọn èèyàn ó lè jókòó sí. وكان يكرم أهل بدر من المهاجرين والأنصار àlẹ́ǹtà sẹ́lẹ̀m a sì máa fún àwọn tí ó yẹ fẹ́ jagun bádà a máa fún wọn lápàlé nínú àwọn muhajir àti àwọn ará àmàdínà náà táwọn náà bá wọn jagun bádà àpọ́nlé tí wọn lọ́pọ̀ làlẹ́ǹtà sẹ́lẹ̀m máa ń ṣe. فجاء ناس منهم ثابت ابن قيس وقد سبقوا إلى المجالس àwọn kan bá nínú arákùnrin kan ní sábìs ọmọ kéèkì ó wà nínú wọn wọ́n ti kọ́kọ́ dé wọ́n wá jókòó sí ẹgbẹ́ àlẹ́bì wọ́n súnmọ́ àlẹ́bì pẹ́kípẹ́kí. fàkọ́rù ìyáàlà Rasulullahi sallallahu alaihi wasallam nígbà táwọn ará muhajiri ilẹ̀ tí wọ́n dé lórí rí tí wọ́n ti jókòó wọ́n wá dúró lẹ́gbẹ̀ẹ́ àlẹ́bì sallam wọ́n wá sọ pé assalamu alaikum ayyuhan nabi wa rahmatullahi wa barakatuh ìtẹ́ ọlọ́wọ́ ọba àti ìgbẹ́ rẹ̀ àti oore rẹ̀ tó pọ̀ kọ́ máa bá wà lẹ́bi sọ́mọ bá wà rò sẹ́lẹ̀. ní ànábì náà bá dá sálámà wọn padà fún wa. فقاموا على أرجلهم ينتظرون أن يوسع لهم wọ́n wá dúró lórí ìdúró wọ́n ń dúró de ọmọ ẹ̀yà wọn tó ń láyè káwọn náà ráyè jókòó. sọ́dọ̀ mi yẹ fáwọn ìlànà kò fẹ́ni tó tún فشق ذلك على رسول الله صلى الله عليه وسلم إليه وجكي آراء النبي سلم بما بالك وسلم قم بلد torí pé wọ́n ti fi sínú ìlera ó ń rí àwọn ẹni ńlá àwọn ẹni yìí tí wọ́n jagun bádà ó rí wọn lórí ìdúró ó sì rí àwọn ọ̀kan tó ń pé wọ́n ṣẹ̀ṣẹ̀ gbẹ̀sìn ni wà lórí ìjókòó فقال لبعض من من حوله هو صفه الخطوة كل بيري انصفوا قم يا فلان ولا بدا دي ولا بدا دي هو كان déédéé òǹkà tí ó wà ní dúró ọwá ní káwọn èèyàn ara pé mọ́ wọn ọkàn wọn gbọgbẹ́ bí ìgbà tó yẹ pé wọ́n yẹpẹrẹ àwọn ní àwọn mùnáfìkì tí wọ́n wà láàrin àwọn mùsùlùmí wọ́n bá rí ọ̀nà tí wọ́n gbà wọlé wọ́n máa ń sọ pé wàláì máa àdàdà àwòlá máa àdàdà àlà àwòlá dájúdájú àlẹ́bùsọ àsálàm kò ṣe déédéé káwọn alágbádá kò ṣe ẹ̀tọ́ fún wọn ìnà kọ́wọ́n akọ̀dù mẹjàlíkà wọn àwọn tó ní ó dìde dị náà kọ́kọ́ dé èyí fi wọ́n lẹ̀ lórí lórí ìjókòó wọn táwọn eléyìí ó dúró wà ábùn kóòbà ní àwọn náà wá wọ́n tètè wa ó káwọn náà jókòó ni sọ ti tètè dé àkọ́ ọmọ òun àánú ọwá ní káwọn èyí fáwọn eléyìí wọ́n dìde káwọn tó yẹ pé wọ́n dé láàk tí wọ́n wá jókòó báwọn mọ̀nàfíìsì ṣe bẹ̀rẹ̀ sí wọ àárín yẹn nìyẹn lọ́lọ́mbà wa sọ ayà yìí kalẹ̀ tó nínú tó jẹyọ nínú ayà yìí ni pé àwọn sàhábà wọ́n máa ń ṣe èmi ní kọ̀kọ́ dé èmi ní kọ̀kọ́ dé sí ìjókòó àìlẹ́bí sọ́mọ́ máa wà ní ọ̀sẹ̀ náà torí àti súnmọ́ nípa àkàndà pẹ́kíkẹ́kí láti máa kọ́ńpé sọ torí oore tó wù wọ́n àti pé ọlá ànábì sallallahu alaihi wa sallam ẹlẹ́ẹ̀kejì àṣẹ tí wọ́n papọ̀ ẹ pé kí wọ́n sún fáwọn ẹlòmíì kò ó jókòó tí wọ́n bá ní wọ́n dìde kí dìde tí wọ́n bá ilé dìde yóò ìgbéga ní fún wọn kèé ṣe ìyẹpẹrẹ so eléyìí ó ní ọlọ́run ti pa ẹnu àwọn mùnáfìkì mọ́ ọlọ́run ni wọ́n ìdá kí ilẹ̀ ìṣojú fàǹṣojú tó bá ní ẹ̀dìdé ẹ̀dìdé tẹ́ bá ilé dìde ọlọ́run bá yóò ṣe ìgbéga fún yín tó dìde bẹ́ẹ̀ dìde bákan náà ní ti pàápàá ẹni ọkọ́kọ́ dìde ẹni ọkọ́kọ́ jókòó òun ló láyè ẹni ọkọ́kọ́ bá kọ́kọ́ débì kan tó jókòó òun ló láyè ṣùgbọ́n ohun tó dáa ni ohun tá a fẹ́ ni ohun tí ó fa ìfẹ́ láàrin ara wa òun ni ká sún káfẹ́lòmíì náà láyè kó lọ jókòó àní ó dìde. ààrẹ òdìdẹ ká sún ká sẹ́lò míì náà láyè kó náà ráyè jókòó ṣùgbọ́n kò tọ́ sí ẹni ó dé kọ́ á jẹ́ pé òun ní ọ̀sán ilé lágbájá dìde kí n jókòó rárá o eléyìí o àlẹ́bùkà sálàm kọ̀kọ̀ wa ẹnì kankan olùkọ́kọ́ gbọ́dọ̀ ti kárí ara rẹ̀ kó gbẹ̀yìn ẹ̀dùn ṣe fún wọn wá jókòó torí àlẹ́bùkà sálàm kọ̀kọ̀ ó ní la yuqimu ar-rajulu ar-rajula min maq'adihi thumma yajlisu fihi walakin tafassahu wa tawassahu kí ẹnìkan kọ́mọ̀ ti gbé ẹnì kejì rẹ̀ dìde níbi tó jókòó sí tó wọ́n wá jókòó síbẹ̀ nítorí ẹ̀ka ìṣe ni pé rọra kókó ni kí n jókòó eléyẹn ohun tó dáa jù ní. bákan náà àríṣiṣẹ́ Abdullahi ibn Umar ثم وأتي النبي صلى الله عليه وسلم أنه نهى أن يقام الرجل من مجلسه النبي قال كي يقوم يعني كذبين يوجد فيه ويجلس فيه هو جوكو هو جوكو سوريا ولكن تفسحوا وتوسعوا ثم السفراء كل náà lé ayé àti ìdìbò ìdí ni ó tó ti jẹ́ pé àwọn sàhábà níbi tó páyà ọlọ́wọ́ ọba dé tí wọ́n sì máa mú ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam tí wọ́n máa mú ní ti pàápàá kódà bọ́ bá tẹ̀ jẹ́ wáyé pé ẹnìkan lọ́wọ́ aṣọ fẹ́lẹ̀ mí pé dìde tí lágbọ́gbọ́ jókòó rẹ̀ ní jókòó rẹ̀ lórí pé wọn ọ̀fẹ́ káwọn olùgbà àṣẹ ibi ànábì sallallahu alaihi wasallam ọ̀nà ni yàrfà ìlàwò lẹ́dínà àmàlò minkum wọ́n lẹ́dínà utul ilma dàrọ̀gá ọlọ́ọ̀bá yóò ṣe àgbéga fáwọn tó bá ní ìmáàlì nù yín tó ní ìmáàlì pẹ̀lú ọjọ́ gbẹ̀dẹ̀ àlùkẹ́yàmà ọlọ́run yóò ṣe ìgbéga fún wọn nílé ayé àti ọ̀run torí pé wọ́n pa àṣẹ ọlọ́run ọba má wọ́n pa àṣẹ òjíṣẹ́ àlẹ́bí sallallahu alaihi wasallam má àwọn onímọ̀ ọlọ́run yóò ṣe ìgbéga fáwọn náà lóòótọ́ gbẹ̀ndẹ̀ àkẹyà rẹ̀. imam ahmad àti imam muslim wọ́n gba ìgbàwọ́ ọ̀rọ̀ wa láti ọ̀dọ̀ abi kufay amir ibn wa'ila anna nafi'a ibn abdul harith laqiya umar ibn khattab بعثمان نافع وما حارث أمي أليرو ẹnití owó lé dání àbí bí ọba ní ìlú maka lásìkò khalifa umar umar wa ń lọ sí ibì kan wá gbọ́ pé umar máa gba maka kọjá ó wá jáde kó láti maka lọ dúró de Umar lójú ọ̀nà ní àyè kan tá à ń pè ní Usman وكان عمر استعمله على مكة ليه تجد عمر نفسي مكة لكن ما جاء في وجه أني عمر عن بليري أني من استخلفت على آل الوالي سلامي توفي سين أنتم للوالي ní lọ́dọ̀ àwọn ará mọ́kà torí pé tí aṣíwájú ọba jáde ó yẹ kó pé ẹnìkan wà tí ó múlé lọ bèé tí ó máa ṣe àwọn iṣẹ́ tó yẹ kó ṣe. kọ́ọ̀lá ìsàkúlákù àríyìn ibùdó abdá lọ́wọ́ ni mo fi arákùnrin kan tí ó fi ń jẹ́ ibùdó abdá mo fi so lórí. lẹ́yìn náà ó mọ̀rọ̀ á ń bi léèrè pé ká ní ibùdó abdá ọwani ní ni min mawalina arákùnrin kan nínú àwọn ẹrú wa tó ti di ọmọ èyí pé kátà àkọ́dọ́mọ ẹrú tá a firi tó bá ti firi kan èèyàn èèyàn ó wá ní lórí rẹ̀ mátà rẹ̀ ọ̀gá so wọ́n á jẹ́ bí ọmọ lọ́dọ̀ lọ́wọ́ ni ọ̀kan nínú àwọn ẹrú tá a fọdọ̀ ni mo fi lélẹ̀ nílùú tí kò máa sọ lórí eléyìí wá ya Umar lẹ́nu pé a ah, pè ah, é ti jẹ́ ó rí ọ̀kan nínú àwọn èèyàn ńláńlá tí wọ́n ń ṣerú pẹ́ẹ̀pẹ́ tí wọ́n ò sì ṣerú rí wípé àwọn ni kò fi lélẹ̀ ní maka fún ọdún lórí láàrin lórí wọn wọ́n á ń bi léèrè pé èyí ṣe tó ṣe bẹ́ẹ̀. nígbà tí wọ́n dàrú n'i ó ìnáwó ọ̀rí olè kìtàbílà ẹni mo fi lórí o ha àbá alukur'an ni kò ha lórí alimu bil ẹlẹ́ẹ̀kejì pípé ogun ni ọmọ bá àti pégbé ọ́pìn ẹlẹ́ẹ̀kẹta ni pé síwájú kí n tó fi lórí iṣẹ́ tí adájọ́ ni. sọ gbogbo ohun tí ọkà sílẹ̀ yìí tí ló lè fún yẹn ìmà ló lè fún yẹn ẹni tí ọba nímà kò ní lè ṣe irú tí ó kà kalẹ̀ àkọ́kọ́ ó há síra ọlọ́wọ́ ọba ẹlẹ́ẹ̀kejì ó ní ìmọ̀ bá àti pégún ìmọ̀ bá àti pégún ó ní ìmọ̀ tó le jù ó ń sì ní ìmọ̀tá àkọ́kọ́ wá káàní rí lórílẹ̀ ayé mọ́ débi pé àwọn èèyàn ọba wa ta ní wa fi ní òní so ẹni ọba wa mọ̀ èèyàn ńlá ni àáfà ńlá ni ẹlẹ́ẹ̀kejì ni pé adájọ́ ni ẹni tí ọba sì ní kò lè dájọ́ ọ̀kọ́ قل سيدنا عمر بني أما إن نبيكم قد قال وعلى تورى النبي صلى الله عليه وسلم تني إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين dájúdájú ọlọ́wọ́ ọba yóò fi tíra yìí yóò fi gbé àwọn ìkàgá yóò fi gbé wọn dípò ipò ọlá ipò ويضع الآخرين bẹ́ẹ̀ni tíra yìí náà ni ọlọ́wọ́ ọba ó sì sọ àwọn kan di ẹni ìyẹpẹrẹ ẹni lẹ́ẹ̀lẹ̀ ẹni àbùkù so dájúdájú ọlọ́wọ́ ọba fún àwọn onímọ̀ ní ìgbéga wallahu bima ta'maluna khabir ọlọ́wọ́ ọba gbogbo ń tẹ́ ìṣe níṣẹ́ lọ́mọ̀ yóò sì fún yín rẹ̀ lóòótọ́ pé ìdí قال yá يا ايها الذين امنوا اذا ناجيتم الرسول يا أيها الذين آمنوا إذا ناديتم الرسول فقدموا بين يدي نجواكم صدقة ذلك خير لكم وأطهر فإن لم تجدوا فإن الله غفور رحيم níbí wọ́n ti fọ́ wa bá a ṣe jókòó bá a ṣe tún fọ́ra wa kára ìjókòó torí kí ìfẹ́ àti àjọṣepọ̀ kó lè lágbára láàrin wa ẹlẹ́ẹ̀kejì ní bùkátà bá wá wà níjókòó ọ̀hún tán bóò làájé sọ̀rọ̀ ó ní pé àlẹ́sà sálàmù làtiwájú in tó sì hàn ní pé àtiwájú làwọn èèyàn máa sọ̀rọ̀ sí olú wọn máa bí léèrè jùlọ àtiwájú àlẹ́sà sálàmù olùkọ́ni tí ń gba ọ̀rọ̀ wá láti ọ̀dọ̀ ọlọ́run ọba tí ń kàtàwọn èèyàn létí òun ní béèrè tí wọ́n máa bi léèrè ẹlòmíì ó sì ní ọ̀rọ̀ tó fẹ́ kọ pẹ̀lú ẹ̀ tí ó sì fẹ́kẹ́ lòmíì ọ̀gbọ́n. kò ní fẹ́ kẹ́lòmíì ọ̀gbọ́n bẹ́ẹ̀ àwọn àwọn àwàtọ̀ ẹ pé ìkórìíra àwọn tó wà ní ìjòkó mi ò ní jẹ́ káwọn èèyàn jókòó pé wọ́n fi Alexa wọ́n wòye pé àwọn tí wọ́n jókòó fi Alexa àtàlẹ́ àwọn tálíkà ni wọ́n àti àwọn ẹrú tí wọ́n ti sọ́bọ̀ ọmọ àwọn míì wà tí wọ́n sì tún wà lábẹ́ okùn ẹrú so wọ́n wà máa wòye pé ìdọ̀tí ni fáwọn káwọn ọjọ́ jókòó pẹ̀lú wọn torí pé wọ́n máa ń wo àwọn bìláàlì àti tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bí ẹrú tó wọn ò ní fẹ́ pẹ̀lú wọn wọ́n wà dúró náà kan wọ́n wà ní kí àlẹ́sà àtẹ́lẹ̀ ó dìde wá. awọn jùlọ àwọn èèyàn ńláńlá ní àwọn wọn ò fi gbẹ̀sìn wọ́n mọ̀ àtẹ́lẹ̀ ní ojú kòkòrò káwọn ó lè fẹ́ dìde fi àwọn fi wọ́n lẹ̀ lọ wọ́n wá lè wá gbé dìde wọn wá ní sọ̀rọ̀ nǹkan mọ́ wọ́n wá lo yàtìkò tó pẹ́ wọ́n ti fi àwọn tìbí sí orí so àwọn míì náà nínú àwọn tán bẹ̀sẹ̀ náà ń ṣe kí ọlọ́run ọba lè wá mọ dání mùsùlùmí òdodo nù wọn ọlọ́run á ní sọ̀rọ̀ láti sin gbogbo ẹnikẹ́ni tí ọba bá tó sì wà nílí ìjókòó pẹ̀lú àwọn mùsùlùmí síwájú kókó pè láti bá sọ̀rọ̀ kó wá fi nǹkan lélẹ̀ gẹ́gẹ́ bí sádàkà torí pé àwọn tí ó dìde pọ̀ lọ́dọ̀ wọn àwọn aláìní ni wọn táníkà ni wọn àwọn ni wọ́n sì pọ̀ nínú ẹ̀sùn àwọn lọ́pọ̀ jù so that wọn ò fi ní máa bínú ìkùnsínú òfin ní máa wà tó ọba fẹ́ bá àlejò àfẹ́ náà sọ̀rọ̀ tó jẹ́ ẹni ńlá kọ́kọ́ mú sádàkà ọ̀ àti mọ̀ sí àlejò àkálà kì í jẹ sádàkà tó sádàkà yìí ọ̀dọ̀ ta ní ọ̀nà ọ̀dọ̀ àwọn atálíkà náà ní ọ̀nà so ọlọ́ni yá ayọ̀ lẹ́rí ìlà àmàlẹ̀ mo pe ẹ̀yin olùgbàgbọ́ òdodo ìlà nàìjẹ́ ìtumọ̀ rọ̀sùn tẹ́ bá fẹ́ bá àlejò àkálà sọ̀rọ̀ nípò nkẹ́lẹ́ فقدموا بين يدي نجواكم صدقة كاتوا لبصرة يكون كليه في صدقة إليه ذلك خير لكم وأطهر إليه لدى جفني لك في المدي فإن لم تجدوا ثم بواني فإن الله غفور رحيم ولو وضع وضع لك رجل وضع لك أفاء لميسر قل يا أيها الذين صدقوا الله ورسوله وعملوا بشرعه مكنا يسير دولون وضبط أتي وجسيره فأنتين شتفة من شريعه إذا أردتم أن تكلموا رسول الله صلى الله عليه وسلم سيباتبع للصراط لن يعطونك سرا لرعتني بينكم وبينه لا يأتي يعني فقدموا قبل ذلك صدقة لآل الحاجة أنت صدقة عليه فوتوني بكعتك كيسوا لبطرة ذلك خير لكم لما فيه من الثواب إليه لو في داعي سويت لكي أكرم بنبه صلوة وأذكى لقلوبكم من المأساة إليه لو في فعليهما kúrò níbi ẹ̀ṣẹ̀ tí òfin ní fi sínú ọkàn yín gbígbé motomoto ìgbéraga fa ìlàm tẹ́tìdú máa tàtàfọ̀dàkú nàbí bẹ́ẹ̀ bá wá ní tẹ́tì ti sadaka fànà àrọ̀jà àlékún kò sábúrú fa iná lọ́ha rọ̀fúrù lé ìbáàdì ìmọ̀mìnì dájúdájú ọlọ́wọ́ ọba ọba alákòóríjì ni a máa foríjì àwọn ẹrú ẹ̀tọ́jẹ́ lómìnì rọ̀hìmù bínú bẹ́ẹ̀ ni oníkẹyìn àti máa ṣiṣẹ́ wọn. ọlọ́ni أأشفقتم أأشفقتم أن تقدموا بين يدي نجواكم صدقات فإذ لم تفعلوا وتاب الله عليكم فأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الله ورسوله والله خبير ọlọ́dí ashfaqtum an tuqaddimu bayna yaday najwakum sadaqa sadaqa ọlọ́ni tí ẹ̀ ń bẹ̀rù ni kí pẹ́kẹ́ ẹ máa fowó sílẹ̀ síwájú iṣẹ́ tó bá ilẹ̀ sallallahu alaihi wa sallam sọ̀rọ̀ wàtáàbà lọ́wọ́ àlékún ọlọ́run ti gba tún bá yín wà àkíyìmù sọ̀nà tó ń tẹ́ máa ṣe ni pé ẹgbẹ́rún dúró wà á tù zàkà ẹ máa yọ zàkà ọ̀rọ̀ yẹn wà àkíyìmù lọ́wọ́ àwọn ọ̀ṣọ́lá ẹ máa tẹ̀lé ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ yóò sì fún yín níròyìn rẹ̀ lóòjọ́ gbẹ̀ndẹ̀ àìsíámà àfa òní ni yẹn sọ̀rọ̀ ó ní أخشيتم الفقر إذا قدمتم صدقة قبل مناجاتكم رسول الله تأنبأوا أسنين كما تلك تأبى في صدقة التي وجدت توبة النبي صلى الله عليه وسلم صرف fa ìdílám tẹ́fà àrùmá òmètò nígbà tẹ́ ẹ̀ ṣe ń dá apáyé látẹ̀rọ wọ́n tẹ́ àbọ̀gbọ́ wà á lè kún ọlọ́jì forí ṣèlú wọ̀rọ̀ bàbọ̀dá kún sí àlùlà tẹ́fà àrùn ó sì ṣe ìdẹ̀kùn pé ọ̀dà ẹ̀mọ́ lẹ̀ mọ́ ẹ̀mọ́ fi lẹ̀ mọ́ wà á sbàtú وداوموا على إقامة على إقامة فاضبطوا وداوموا torí díẹ̀ yìí ẹ máa gbèrò dúró ní gbogbo ìgbà tẹ́ ẹ̀ bá ń ṣe bẹ́ẹ̀ irun yẹn yóò máa ti ń kúrò lọ́wọ́ ìbàjẹ́ wa ìdá ìzàkà ẹ̀sẹ̀ zàkà wọ́pọ̀ àtàlọ́ wọ́rọ̀ sóòlù ẹ sì máa tẹ̀lé ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ fi kúlí máa òmìnirù ní gbogbo nǹkan tó bá parí láti kẹ̀kẹ́ wọ́n lọ́wọ́ subhanahu khabirun bi a'malikum ọlọ́run máa ń tẹ̀ ń ṣe níjẹ́ wọ́n mú jàdí ikùn àléhà yóò sì san ẹ̀san rẹ̀ fún yín. kẹ́lmà àṣfàkùn ohun tá a balẹ̀ rò níbí ni alhaut ìbẹ̀rù and then ìbéèrè ni ṣùgbọ́n ìbéèrè náà wọ́n fẹ́ jọ èébú àti ìdánilẹ́bi èyí ni pé bí ìgbà tó pé ẹ kọ̀ ẹ̀ẹ̀kan sádàkà yẹn ṣùgbọ́n gbà tẹ̀ ẹ̀kẹ́ wa tẹ̀ wá ti sán àsìkò yìí kì í ṣe àsìkò èmú ìtàlélè torí pé àwọn èèyàn tẹ̀sẹ̀ ń gbẹ̀sẹ̀ yìí tọ́ ọlọ́run ti ṣe ìdẹ̀kùn fún yín ẹ fi ilẹ̀ ọlọ́run forí jì í ṣùgbọ́n tẹ́ẹ̀ṣe tí gbogbo ìdá ni pé àfihàn sọ̀rọ̀ ẹgbẹ́rún dúró nígbàtẹ́ bá gbèrò dúró wọn èrò yìí yóò máa payé láti ẹni tó dáa yóò máa sí ní lọ́wọ́ nǹkan tí ò da nǹkan àbúrú yóò jẹ́ kẹ́ ẹ padà sọ́dọ̀ ọlọ́run ọba kẹ́ ẹ ní ìgbàgbọ́ fún ọlọ́run ọba nìkan ṣoṣo wàá tó zàkà bẹ́ẹ̀ ni ẹ̀sán zàkà torí pé zàkà yẹn yóò ṣe àpọ̀mọ́ ẹ̀mí yín yóò sì mú ìdọ̀tí kúrò nínú owó lẹ́ni bẹ́ẹ̀ sì ni ìfẹ́ yóò rinlẹ̀ láàrin ẹni ó ní àtẹ̀ntí òní wà á pín Allah wa rasulahu ẹ tẹ̀lé ọlọ́run àti òjíṣẹ́ níbi àwọn nǹkan tó ń payé láti ẹ̀kẹ́ ṣe lé ìtọ́jọ́ràn ẹ̀yà àbí tó jẹ́ wájìbí tó ń fi yín rẹ̀ ẹ̀jìnà sí wallahu khabirun bima ta'malun ọlọ́run ọba gbogbo nǹkan pátá lọ́nà èyí tó pamọ́ àti èyí tó hàn kò sí nǹkan kan tó pamọ́ fọlọ́wọ́ ọba nínú àwọn nǹkan tẹ́ ń sọ àti tẹ́ ń ṣe ọlọ́wọ́ ọba yóò fún yóò san yín lẹ́sàn-án rẹ̀ lóòjọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmà ẹni ọba san rere ẹni ọba ti rere yóò rere ẹni ọba sàbúrú náà rè àgbèrè àwọn àfáà ní áyà yìí àǹfààní bẹ́ẹ̀ bẹ́ẹ̀. nínú àwọn àǹfààní tó kó sínú ni pé minha تعظيم أمر رسول الله صلى الله yóò jẹ́ kí àwọn èèyàn kó mọ iyì ànábì sallallahu alaihi wa yóò jẹ́ kó mọ báwo ni ànábì sallam ti tó wípé àwọn àlámọ̀rí rẹ̀ ohun tó ni kì í ṣe ń tá a máa rí ní ní sókí ànábì èsè ń bẹ́ẹ̀ ni pẹ́pẹ́ ẹ̀kọ́ lè gbé jìṣe lórí ìjókòó pẹ́pẹ́ wa lọ máa bá sọ̀rọ̀ lẹ́bẹ̀ẹ́ tó yẹ pé mọ̀ pé èèyàn ńlá ni látọ̀dọ̀ ọlọ́run ọ̀la ẹlẹ́ẹ̀kejì ni pé ṣàfihàn àánú nàbí sallallahu alaihi ọlọ́run fẹ́ ṣe ìdẹ̀kùn fún àlẹ́bí sallallahu alaihi wa sallam nìyẹn حتى يتقرب صلى الله عليه وسلم بمهام العزمة títí ànábì awi yóò fi rí ààyè láti máa ṣe àwọn nǹkan tó ṣe pàtàkì torí ní máa jókòó pẹ̀lú àwọn tálíkà tó kọ́kọ́ bẹ̀sì yẹn ní tó ṣe pàtàkì ní àwọn ẹlẹ́ni àkọ́kọ́ náà kọ́kọ́ ní mímánì pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam ṣùgbọ́n àwọn tó ń wáyé ọ̀pọ̀lọpọ̀ wọn wọn ò ní nǹkan kan ṣe wọ́n fẹ́ ṣe mọ́tòmọ́tò ní àti ìgbéraga pé olówó làwọn ọlọ́lá làwọn àwọn ò lè jókòó pẹ̀lú àwọn tí wọ́n jókòó pẹ̀lú àlejò sallallahu alaihi wasallam. so kí ìdẹ̀kùn lè wà fánàbí tí ó fi rí àyè ṣe àwọn nǹkan tó ṣe pàtàkì. ẹlẹ́ẹ̀kẹta kí ọlọ́run ọba ó lè ṣe ìdẹ̀kùn fáwọn aláìní tó fi jẹ́ pé bóòrò tí ẹ̀ rí àyè tó pọ̀ láti jókòó pẹ̀lú àlejò sallallahu alaihi wasallam àwọn tó gbé àlẹ́bùsà àsánà dìde yẹn wọ́n fi nǹkan tó ṣàǹfààní fún wọn. ẹlẹ́ẹ̀kẹrin inú ẹ̀ ni pé a lè dá olóòótọ́ mọ̀ pẹ̀lú òpùrọ́ a lè dá ẹni tí tọ́jẹ́ pé ilé ayé ni ló fi sọ́kàn àbẹ́lẹ́wò ni ohun tó fi ọ̀run tọ́jẹ́ pé gbogbo tí ń ṣe ń ṣe pẹ̀lú ilé ayé ni àtẹ̀ntẹ́ ń ṣe tiẹ̀ lórí ọ̀run so ẹnì tó bá jẹ́ pé ọ̀rọ̀ tó bá gbà lẹ́sà àtàlà ó ti pàtàkì sí kò ní rojú àti fowó lẹ̀ torí pé ọ mọ̀ pé ọ̀rọ̀ tó ń fẹ́ bá sọ ọ̀rọ̀ tó ṣe pàtàkì ni ṣùgbọ́n tó bá jẹ́ pé tẹ́lẹ̀ dáa mọ̀ kì í ṣe pọ́rọ̀ kan tó ṣe pàtàkì lọ́fẹ́ bá sọ kò ní lè fowó lẹ̀ so ìdínú tọ́lọ̀ fi sọ pé pé ẹ̀rù ní ń bà yín kẹ́ ẹ bá lè mọ́ di tálíkà torí pé ẹ̀rù fowó lẹ̀ láti sọ̀rọ̀ pẹ̀lú àlẹ́bù sàásánà ọ̀dà e má fi ilẹ̀ lọ. n ta fẹ́ látọ̀dọ̀ yìí ni pé ẹgbẹ́ ẹ máa tẹ̀lé àti ọlọ́run àti tòjúfẹ́ rẹ̀ torí pé gbogbo tẹ́ǹkì níṣẹ́ gbogbo ẹ̀ lọ́lọ́run ọba mọ̀ sì fún yín ní rẹ̀ lóòótọ́ gbẹ̀dẹ̀ àti ìyá rẹ̀ eléyìí ṣe déédéé pẹ̀lú ọlọ́run tó ní ومن يعمل مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى gbogbo ẹnikẹ́ni gbogbo ẹnikẹ́ni tí ó bá ṣe iṣẹ́ rere bó ti wulò kéré jù kódà bó kéré bí ọmọ náà gbọ́n yóò rí gbogbo ẹnikẹ́ni tó bá ti wà bí fóònù náà bá ti ẹ̀kẹ́rẹ́ gẹ́gẹ́ bá ti rò náà ọ̀nà òyìn ọlọ́run kan níbo mi wà alẹ́ ìṣàlẹ̀ ìsáàní sílẹ̀ àmàṣà wà á nà sáàyàwó tó mọ ìjìzá olùjẹ̀zá aláwùfà ipe èyàn ò ní nǹkan kan lóòótọ́ bẹ̀rẹ̀ àyàfi tó ṣe níṣẹ́ nílé ayé gbogbo tó ti ṣe ń sẹ́yìn yóò padà wá rí lójú ààrẹ lẹ́yìn náà a wà á san fun iṣẹ́ rẹ̀ fún láìsí ẹ̀san tó pé pérépéré àníyàn kankan lẹ̀ lẹ́yìn eléyìí ọlọ́run á fẹ́ tú àṣírí torí pé ọ̀pọ̀ àwọn ni wọ́n máa ń wáyé pàrọ̀ bá sọ̀rọ̀ ọlọ́run wọn bóò ni ìwà wọn ti rí kí ni ìpadà sí wọn ọlọ́ni alamtaro ألم تر إلى الذين تولوا قوما غضب الله عليهم ما هم منكم ولا منهم ويحلفون على الكذب وهم يعلمون قالني ألم تر إلى الذين تولوا قوما غضب الله عليهم أري أوكا وبدأ سيمو àwọn ọ̀tá ọlọ́run ọba àwọn tọ́lọ́run ti bínú sí tí wọ́n mú wọn ní ọ̀rẹ́ ọ̀rẹ́ kọ̀kọ̀ máhùn minkum wala minhum àwọn yìí wọ́n è tara yín lọ́wà wọ́n ò sì sí lára wọn náà torí pé olójú méjì bí ọ̀bẹ ni wọ́n ọ̀jẹ́ nílé orò ọ̀jẹ́ nílé orò jẹ́ nílé egun ni wọ́n wọn ò sí pẹ̀lú olóró wọn ò sì sí pẹ̀lú eléegun wọ̀nyá wọ́n máa búra pẹ̀lú ọlọ́run wípé torí kí gbogbo ẹ̀ ó lè dá náà ni wọ́n ń rí àdàmú wọ́n sì máa ṣe irọ́ làwọn ń pa wọ́n kàn búra lórí irọ́ ni. àwọn afá onímọ̀ yẹn sàrọ̀ wọ́n ní alámtàrọ̀ ilẹ̀ mùnàfẹ́kì ilẹ̀ nàbí ilẹ̀ jákòdù yahuda àfìkọ́ wàwálùhùn. ẹ̀ẹ́dáwọn mùnàfẹ́kì àwọn ọ̀jẹ́lé orùjọ́lé gún tí wọ́n mú àwọn yahudu tí wọ́n mú lọ́rẹ̀ẹ́ tí wọ́n tún mú ní alágbàkàyà wal munafiquna fil haqiqa laysu minal muslimin àwọn mùnáfìkì tẹ́rin ló gbogbo ní ti pàápàá wọ́n èé sí wọ́n dàbí nàbì yahud bẹ́ẹ̀ sí ni wọ́n wà pẹ̀lú àwọn yahud ọ̀run náà ويحلفون كذبا أنهم مسلمون ṣùgbọ́n wọ́n máa búra ní ti rán ipé mùsùlùmí làwọn wà á nà ka Rasulullah wọ́n máa sọ pé àwọn gbà pé òjíṣẹ́ Ọlọ́run ni ọ́ wa hum ya'lamuna annahum kadhibun bẹ́ẹ̀ náà ni wọ́n máa ní ní máa ti pàápàá nínú ọkàn wọn pé irọ́ làwọn ń pa fima hadafu alayhi lórí ìbúra tó ń bú eléyìí àkọ́kọ́ náà nínú àwọn ìròyìn àwọn mùnáfìkì ó ní pé wọ́n máa bá ọ̀tá ìsìn Islam wọ́n máa bá wọn ṣọ̀rẹ́ àwọn ni wọ́n máa bá pé wọ́n máa mú àṣírí ìtìyín wọ́n lọ fi hàn wọ́n gbogbo bẹ́ẹ̀ ti tó bẹ́ẹ̀ ni wọ́n mà ọlọ́ni alamtaro ẹ̀ẹ̀rí ni haúláì mùnáfìkúnà alladhina ittakhadhu al-yahuda awliya' yunasifunahum àwọn tí àwọn mùnáfìkì tí wọ́n mú àwọn yahud lọ́rẹ̀ẹ́ àti olùfẹ́ tí wọ́n máa ṣe nàfíà fún wọn wọ́n máa jọ dámọ̀ràn yuqabiluna kulla qawmin biwajhin gbogbo àwọn èkíní e, òní wọ́n lójú tó fi wò wọ́n torí ọ̀bẹ ni wọ́n ibi ó lè náà lè gé فهم مع اليهود نفحا أمناء يبلغون يبلغونهم ما يعرفونه من دخائل المؤمنين àwọn wọ́n wà pẹ̀lú yahud níwà tó wà pẹ̀lú wọn yẹn wọ́n máa fàyà wọn balẹ̀ wọ́n máa sọ pé ẹmọ́ dààmú àwà pẹ̀lú yín àwà lẹ́yìn yín gbogbo àwọn nǹkan tó bá mọ̀ pẹ̀lú ní ara lọ́dọ̀ àwọn mòmìnir wọ́n máa sí hàn wọ́n torí kí ọ̀rẹ́ wọn kó lè dúró gẹ́gẹ́ torí pé ó lè nífẹ̀ẹ́ wọn wọ́n máa mọ́mìnì na mọ́mìnún ṣùgbọ́n tó bá wà pẹ̀lú àwọn mọ́mìnì àwọn náà onígbàgbọ́ làwọn náà mọ́kìlìsún wọ́n máa ní àwọn onígbàgbọ́ òdodo làwọn kọ̀dì bálàgà ìmáàlì pọ̀rọ̀ ọ̀rọ̀ lọ́sùn ṣùgbọ́n wọ́n ni à ìmáàlì ti jókòó والحقيقة أنهم يخدعون فئتين لدودو ẹlẹ́tẹ̀lẹ́yàn wọ́n tẹ́tí bí wọ́n ti ń tẹ́tọ̀rún gẹ́gẹ́ bí ọlọ́run bá ti ṣe sọ pé máhùn minkum wala minhum wọ́n ò sí pẹ̀lú yín wọ́n ò sì pẹ̀lú wọn èyí ni pé wọ́n ò sí pẹ̀lú àwọn Yahudu ọ̀run náà torí pé tí aburú kan bá ti wá kan Yahudu wọn sàtẹ́yìn wọn ò ní wà pẹ̀lú wọn mọ́ ọlọ́run yìí kan ọlọ́run yìí wọn pé mudhabbina bayna dhalika la ilaha ula wala ilaha ula wọ́n a máa dá síbi ìsákọ̀ nìyí wọn ò sí pẹ̀lú àwọn ará bí wọn ò sì sí pẹ̀lú àwọn ará ọ̀hún náà ṣùgbọ́n gbogbo ibi sílẹ̀ bá ti dẹ̀ ni wọ́n wà wọ́n wà ń bí wọ́n wà lọ́nà náà. àdìsí wa tí abdullahi ibn umar tó gbà wá wípé anabi sallallahu alayhi wa sallam sọ pé innama matalu munafiqin àpéjúwe munafiki ẹni ọba fẹ́ máa mọ́tàlì ṣáàtì láàárọ̀ gẹ́gẹ́ bí alágbèrè ẹran ewúrẹ́ kùnrin akọ ewúrẹ́ gẹ́gẹ́ alágbèrè tí wá ń bẹ bẹ́yìn náà ti ń bẹ láàrin ewúrẹ́ abo méjì yóò sàtọ́dọ̀ ilé yóò tún sàtọ́dọ̀ ilé yóò tún wá lọ́dọ̀ ilé yóò tún wá lọ́dọ̀ ilé kò ní wà níbi kan gẹ́gẹ́ bí àwọn mùnáfíkì ti rí ni tó bí ọba rọ̀ ni wọ́n ń wá so yọ wà wà láàrin méjèèjì kò ní ma èwo lòun ọ̀tẹ̀ ní wàyà nìkú nàánà kẹ́bìdì wọ́n mú ìrànà mú wọ́n wà máa búra lórí irọ́ bẹ́ẹ̀ ni ọjọ́ kan àdébí sallallahu alaihi wa ó wà ní òkú pẹ̀lú àwọn sàhábẹ́ lọ́wọ́ sọ fún wọn pé ní ilé àsìkò ìtẹ́jú kẹsí méjì ní ìsìn arákùnrin kan yóò wọlé wá bá wa ẹ̀mí tí ń bẹ lọ́kàn rẹ̀ ẹ̀mí onígbéraga ni ẹ̀mí ẹ̀kùn wọ̀nyánbùrù bí àìlẹ́ ìṣẹ̀ntọ́n ojú tí fi ń wòran ojú èsù ni ànábì sàwọ̀sánlẹ̀ mo fi sọ̀rọ̀ tán fàdákọ̀lá Abdullah ibnu nabdal لعبد الله وما نبت البولي وكان أرزق العينين أجوره وبعدي أجور دريني فقال النبي صلى الله عليه وسلم بوت ولدا السلام عليكم بلوه صلي ما شاء الله أولي ما نكبي نبو جوكة النبي صلى الله عليه وسلم ألا ما تشتمني أنت وأصحابك torí pé níbi tó ti dìde wọ́n tó kò wọ́n ń bú àlẹ́bí sallallahu alaihi wasallam ni màláìkà jẹ́bí ti wá ti fún àlẹ́bí sallallahu níròyìn tí wọ́n ń ṣe ń bọ̀ wọlé làdájú bá ní èyí ṣe kí ni mo sí ọ tó fi ń bú mi ìwọ àtàwọn ọ̀rẹ́ rẹ̀ lọ́ba bẹ̀rẹ̀ sí búra wà máa ní kẹlẹ́ àásọ̀ kẹfẹ́ ká tó wí ní kíní méjì ẹgbẹ́ lọkùnrin wá lọ́ba lọ kó wọn wá bí wọ́n ti dé làwọn náà bá ń búra wàláyé àwìn kankan ní àyà bá sọ̀kalẹ̀ wípé wọ́n máa búra tó wàláyé máa fáàmù nípa àwọn òwú bẹ́ẹ̀ wọ́n sì ti sọ ohun tó jù bẹ́ẹ̀ lọ wọ́n ti sọ ohun tó lọ wọ́n wà máa búra lórí irọ́ àwọn náà sì mọ̀ pé irọ́ làwọn ń pa. أعد الله لهم عذابا شديدا ọlọ́run bá ti pèsè ìjìyà ẹlẹ́ka eléro tó le koko ó ti pèsè rẹ̀ lédè wọn iná òun sá àmàkánu àmàlùm torí ó burú níwà tí wọ́n ń ṣe ń ṣe afa òní ni ẹsà òní àádàlá òlè àwòlá ìmùnàfífín àdábàn báàlì rashidda wal ana ọlọ́run bá ti pèsè ìjìyà táwọn mùnàfífín ìjìyà yẹn tó le koko إنهم ساء ما كانوا يعملون من النفاق والحنق على الكذب أبروا من تنسنك تريبي منافق نوا bẹ́ẹ̀ ni wọ́n ti tún búra pẹ̀lú ọlọ́run lórí irọ́ ìjìyà tọ́lọ́run pèsè dè wọ́n ìjìyà ní tó le koko torí pé ọlọ́run ní innal munafiqina àlùmọ́náfi dẹ́rẹ́kì asfali nínú náà wípé àwọn mọ̀náfìkì ó wà nínú tàlẹ̀tàlẹ̀ iná àwọn ni wọ́n wà ní tàlẹ̀tàlẹ̀ pátá tó tó wá tó àwọn kẹfẹ́ rí lé wọn lórí torí pé ó burú ní wọ́n ń ṣe níṣẹ́ àwọn kẹfẹ́ rí ni wọ́n tó tún lékó alkufru plus kẹfẹ́ rí tó tún lé ó làwọn so ìdínú tọ́lọ̀ ti pèsè ìjìyà tó lè kókó fún wọn ìtàkọ̀dú aymanahum junnatan faqaddu an sabilillah falahum adabun muhin ìbúra tó ń búra yẹn wọ́n fi ń ṣe ìdágá torí tí ó lè má ìlú wọn àbòsí ni wọ́n ṣe wọ́n ń sápamọ́ lábẹ́ ìbúra wọn ni. lábẹ́ rẹ̀ náà ni wọ́n ti jí pọ̀fẹ́ lòmíì kí wọ́n má ti tẹ̀lé tọ́lọ́run torí ìdí èyí wọ́n ní ìjìyà ìyẹpẹrẹ àbùkù ìyàbá jẹ ẹni tí ò tó nǹkan tí ọmọ bíntín láti ní ìdààmú pàǹjẹ níyà irú yẹn láti jẹ wọn àfáà onímù yẹn sọ̀rọ̀ ní ittakhadha al-munafiquna aymanahum al-kadhiba wiqayatan lahum min al-qatl bisababi kufrihim àwọn mùnáfìkì wọ́n mú ìbúra irọ́ tí wọ́n ti ń tán pa yẹn wọ́n fi ṣe dìfẹ́ǹdì ní fúnra wọn torí tí wọ́n lè má pa wọ́n tó kèfèrí ni wọ́n mùsùlùmí na àǹkìtà àríhìn kí wọ́n lè jẹ́ pé àwọn mùsùlùmí ò ní kó wọn ní dojú ogun kan wọ́n wà áfíra àmúwádàhùn kọ́ wá gba dúkìá wọn fàbísábàbísá nìka sọ́dù àǹtúta wà gẹ́rì gbogbo ẹnikẹ́ni tó bá ti ọlọ́run àti òbíṣẹ́ rẹ̀ wọ́n gbogbo fẹ́ فلهم عذاب مذل في النار ونيديا يقر منونا لاستكبارهم عن الإيمان بالله torí pé nílé ayé na náà wọ́n ṣe ọlọ́run wá rẹ̀ wọ́n lẹ́nu náà wọ́n á bẹni ilẹ̀ẹ́lẹ̀ wọ́n fọ́ bìhín àǹsẹ̀bìlì wọ́n á tún máa gbé nǹkan sọ́nà fáwọn èèyàn kí wọ́n lè má tọ̀nà sí di ìmànà kí wọ́n lè má gbẹ̀sìn Islam. so alámàrí tí wọ́n ń ṣe níṣẹ́ omi tó tóbi jù àkọ́kọ́ ni pé ìjẹ́ wọn mùnáfìkì wọ́n sì ń búra ìbúra arọ́ torí tí ìbúra yẹn ó lè jẹ́ ìgbàgbá fún wọn wọ́n ń sápamọ́ lábẹ́ ìbúra ẹlẹ́ẹ̀kejì ó ní kíkọ̀ fáwọn èèyàn táwọn náà gba ẹ̀sìn wọ́n ń ṣe gbogbo eléyìí ó ní ọlọ́run bá sọ ọ̀rọ̀ ní ẹ̀kúnrẹ́rẹ́ nípa àwa wọn ọlọ́run sọ nínú àyà mi يحلفون بالله لكم ليرضوكم ليرضوكم والله ورسوله أحق أن يرضوه إن كانوا مؤمنين وما بورا pẹ̀lú ọlọ́run kẹ́yìn olè yọrún sí wọn ìyọ́nú ọlọ́run àti tòjíṣẹ́ rẹ̀ ló fi tọ́jú fún ọ wá kèsè ìyọ́nú èèyàn ṣùgbọ́n wọ́n máa búra fún yín kẹ́lẹ̀ yọ́nú sí wọn so eléyìí wọ́n wà ní ohun táwọn àwọn mùnáfìkì mọ́ ìṣẹ́níṣẹ́ ọlọ́run sọ ń bò mí pé سيحلفون بالله لكم إذا انقلبتم إليهم ẹ̀yin tẹ́ lọ sójú ogun tẹ́ sojú winá pẹ̀lú ànábì sallallahu alaihi wa sallam àwọn sì wà nílé tí wọ́n sápamọ́ tí wọ́n jáde nígbà tẹ́ ẹ bá wá padà délé wọ́n mọ̀ búra fún yín wallahi tí ò já jáde àwọn náà wà pẹ̀lú yín ṣùgbọ́n tí ò já jáde ní kàdákàdá wọ́n a búra lè tó ọ̀rìbú àmìhòyì torí pẹ́ bá lè mọ́ òkú wọn wípé àwọn jáde fa'áàrìbù àmìhòyì ẹ fi wọ́n lẹ́ẹ̀ẹ́ iná ohun mìírí sùn torí ìdọ̀tí ni wọ́n sábà wà pẹ̀lú yín ọ̀hún gan kò sí fún oṣù torí pé òkúta ni wọ́n máa dà sí àlámọ̀rí yín wọ́n máa wá ohun jahannam ìpadà sí wọn jahannama ni jaza ambi makanu yasibun torí ẹ̀sán tí wọ́n ṣe ń tẹ́ ọlọ́ni wọ̀tẹ̀yà lùfún lẹ́bí láì làwí tọ̀fáàná lákọ̀ọ́rọ̀jìnà máa kù wọ́n wà máa búra fún yí pé tó bá yẹ pé àwa náà lágbára ni àbájáde pẹ̀lú yìí yuhlikuna anfusahum ara wọn ni wọ́n ń ẹlẹ́ẹ̀kejì rẹ̀ ni pé wọ́n máa ń pọ̀ fáwọn èèyàn ní wáwọn náà tó ń rìn lójú ẹ̀nà ẹ̀sùn ọlọ́run láyé ibòmí pé kọ̀dí yá àdàmù si áwùyẹ̀ tí wọ́n ń ṣe ìwúwo àtàwọn tí wọ́n mọ̀ sọ fáwọn ọmọ ìyá wọn pé lẹ́yìn ìgbà tí wọ́n bá gbọ́ pé wọ́n kú àbí tí ó fi ẹ̀tọ́ jáde wọ́n ní ẹ máa bọ̀ lọ́dọ̀ àwa náà ẹ fi ilẹ̀ ẹjẹ́ káwọn ọmọ lọ ẹ mọ́ tẹ̀lé fàlà tashhadu ma'ahu qitala ẹ mọ́ sì lọ jagun pẹ̀lú ẹ̀ torí pé ìta ń bẹ̀rù ni pé wọ́n lè lọ payín sójú ogun so so that àwọn tí òfin ní tẹ̀lé Ànábì sallallahu alaihi wasallam ṣùgbọ́n máa ń ṣe nù ọlọ́run wí láyé ibòmí yá ayọ̀ lẹ́dínà àmàlù látàkúnú kẹ́lẹ́dínà kafaru وقالوا لإخوانهم إذا ضربوا في الأرض أو كانوا غزا لو كانوا عندنا ما ماتوا وما قتلوا ẹmọ́ ti dàbí àwọn kan tí wọ́n ya kèkèrí sọ́lọ́run tí wọ́n ya aláìmoore sọ́lọ́run ọba wọ́n wà máa sọ fáwọn ọmọ ìyá wọn nígbà tí wọ́n bá jáde pẹ̀lú àlẹ́bùsọ àṣálà lọ sí ní àjò àbí wọ́n ti ẹ̀wà jáde láti lọ jagun ẹ̀sìn wọ́n a máa sọ pé ìbàjẹ́ tí wọ́n gbọ́ lọ sí àwa tá à ń ti fún wọn wọn ò bá ti kú wọ́n wà pẹ̀lú wa ní ìsìn ṣùgbọ́n gbà tí wọn ò gbọ́ ń kọ́ àwọn náà ni wọ́n ti kú lọ wọ́n ti lọ fún gbogbo ògbò so bẹ́ẹ̀ ni ìwà wọn fàdáhùn àdáàbò mòhìn wọ́n ní ìjìyà ìyẹpẹrẹ nínú náà ọlọ́wọ́ ọ̀dà tó sọ àtọ̀ ní sọ orí eléyìí a ó fi dúró lónìí èyí tí a ṣe tó ṣe déédé ọlọ́run kún fún aládẹ́ èyí tí a ṣe àṣìṣe ọlọ́run kún fún ní ẹgbẹ́ òkú borí ẹ̀jọ̀ wá wasalaamu alaykum wa rahmatulahi fọ́nà ní ìpín àyè fún ẹni tí ó bá ní ìbéèrè.